ẹ jẹ́ ká lọ wá èso yèrèpè bẹ́ẹ̀ ni èso yèrèpè tó máa ń kù síyàn lára lóko téèyàn máa ń yúnra kùrùkùrù yẹ ẹ jẹ́ ká lọ wá ẹyọ kan ẹ jẹ́ ká lọ wá abo adìyẹ tó ti yé rí dáadáa tó ti ṣàbíyamọ dáadáa ẹ jẹ́ ká ti èso yèrèpè yìí ẹ jẹ́ ká ti bọ̀ ní fúrọ̀ àníjẹ́ kó wọlé tó wàá kàn ra ti bọ̀ fùrọ̀ adìyẹ yẹ á wàá pàdìyẹ yẹ a lè lẹ́mọ́lẹ̀ a lè gé ọrùn ẹ̀ a lè fọwọ́ já ọrùn ẹ̀ káṣà ti pa kúkú tába ti wá pa tó kú a wà rọra mọ́ fi sáì gé adìyẹ yìí à ń la inú ẹ̀ tába ti la inú ẹ̀ àyíká tá a fẹ́ lò lára ẹ̀ gẹ́gẹ́ ni pé fùrọ̀ tá a ti èso yèrèpè bọ̀ yẹn òun gangan la fẹ́ gé fùrọ̀ yẹn la fẹ́ gé jáde pẹ̀lú èso yèrèpè yẹn a wà fi sínú apẹ̀ ìjóògùn a fòdìdí àtàrí kan sí. ó sẹ́mu òun tá a ti wà eighty three forty five eighty three tábà tí wàá jo <laughs> ó ní bọ́n ṣe máa ń lò ó kò sẹ́ni tá a bá lò fún láyé bóyá ọkùnrin ló fẹ́ lò ó tọkùnrin bá ti fi wọ́ tọkùnrin bá ti ṣe tábà ṣe bó yẹ kán ṣe tọkùnrin bá rọra fi pa nǹkan ọmọ orógun ẹ̀ tó rọra fi pa fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ ẹni obìnrin tó bá bá lájọṣepọ̀ ní táìmù yẹn obìnrin yẹn ò ní wá nǹkan ọkùnrin míì kiri mọ́ yàtọ̀ sọkùnrin yẹn kò dẹ̀ sí nǹkan tọkùnrin yẹn bá sọ fún tí ò ní gbọ́ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ obìnrin náà ló fẹ́ lò tó bá ti rọra mú díẹ̀ nú ẹ̀ tó fi pa power of ẹ̀ tó fi pa fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ kò sí irú ọkùnrin tó bá gun àyà ẹ̀ lákòókò yẹ irú ọkùnrin yẹ ti bọ́ sí páńpẹ́ obìnrin yẹ bẹ́ẹ̀ ni obìnrin yẹ ni ó mọ̀ wá kiri kò lè bóbìnrin míì lájọṣepọ̀ lásìkò yẹ kò lè dùn mọ́ obìnrin yẹn nìkan lábá kí nǹkan tóbìnrin yẹn bá dẹ̀ sọ òun náà lábẹ́ gé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká pàdé nínú àkàbà ọ̀la fún complete ẹ̀